Thank you for my business. Thank you for my house. Thank you for my house. Ẹ ká dúpọ̀ lọ́wọ́ Ọlọ́run yìí. Let's thank the Lord. Ọba tó fi agbára fún wa. He can give us power wọn tó fún wa ní orí ọ̀fẹ́ yìí ọba tí òjò bàjẹ́ ọba tí òjò dàrú òun náà fẹ́ ká ju ọlọ́wọ́ rẹ̀ lórí ọ̀fẹ́ náà èyí tá a rí gbà yìí níwájú ọlọ́run ọlọ́run ó ṣeun ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run a fìyìn fún ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ fún orúkọ rẹ a dúpẹ́ fún ààbò rẹ tó kù yìí lórí ayé wa a dúpẹ́ fún àánú ìwọ ọlọ́run yìí. assim, o luxo. ṣe bọ́lọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí tó jẹ́ alágbára fún wa kí ààbò wa olùgbàlà wa ní o olóhùn pa wá mú lọ́wọ́ kí n ayé gbó wa ọba tó jẹ́ bí ọ̀tá ṣe kó wá sí you, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò yìn ọ́ ọlọ́run ò gbé ọlọ́run á we give you honor. Lord, we give you praise. Ọlọ́run We thank you for what you are doing. Fún oore ńlá. For your goodness. Fún àánú ìwọ Jésù. For your mercy torí pé o dó tì wá. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ ẹ ká bẹ̀ sí yìnyín. ó ní ká fi ọpẹ́ wá síwájú ìwé to him with his prayer. Orí ká fi ìyìn wá wọn. Fún orí gbogbo tó ṣe fún wa. Ká jẹ tó mọ̀rí níwájú ẹ̀. Let's him. Jẹ́ ká jẹ tó mọ̀rí níwájú ẹ̀ fún gbogbo tó ṣe yìí. Ọba tó dúró tì wá owó lọ́wọ́ ọlọ́run. Ọlọ́run mi ò máa ṣe. Ẹlẹ́dàá mi ò ṣe. Ọlọ́run mi ò máa ṣe. Ẹlẹ́dàá mi ò máa ṣe. Ọlọ́run mi ò máa ṣe ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo fi ọpẹ́ fún ọ ọlọ́run mo fi ìyìn fún ọ mo fi ògo fún ọ mo fi ìyìn fún ọ ọlọ́run dúpẹ́ fún olùṣe ìyìn dúpẹ́ jẹ́ alágbára fún wa dúpẹ́ fún àánú rẹ lórí ayé wa bí jésù ṣe bí jésù ṣe jésù àyìn ọ́ jésù àyìn ọ́ jésù jésù àyìn ọ́ ọba ńlá àyìn ọ́ olùgbàlà ńlá àyìn ọ́ ọba ńlá àyìn ọ́. fún orí rẹ̀ torí pé jẹ́ ọlọ́run jésù ṣe ẹ ká bẹ̀rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ̀ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká dúpẹ́ fún àbò rẹ̀ tó pè é lórí ayé ẹ ká dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ ìtòfi wá sí ìṣe ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ní gbogbo the of life. our ọ̀nà ó jẹ́ ara rẹ̀ ní gbogbo ọ̀nà ó jẹ́ ọlọ́run fún wa ní gbogbo ọ̀nà ó jẹ́ aláàbò wa ó jẹ́ ọlọ́run fún wa ní gbogbo ọ̀nà wa yàrá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run oṣù ọlọ́run oṣù ọlọ́run oṣù ọlọ́run oṣù ọlọ́run oṣù ọlọ́run oṣù ọlọ́run oṣù ọlọ́run oṣù. Ọlọ́run ṣe Ọlọ́run ṣe Ọlọ́run ànìyàn ẹ ká kí pẹ̀lú Ọlọ́run gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ ká tún dúpẹ́ fún ìgbàlá wa ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí ìgbàlá tó fún wa lọ́wọ́ ikú ọba tó gbà wá lọ́wọ́ ìjà ọba tí ò jẹ́ kí ó rí bí ọ̀tá ṣe rò Who has not made a plan of the enemy to come to pass? Ayé òkúkú bàjẹ́ Enemy wants everything to destroy. Ayé òkúkú Enemy wants everything to scatter. Ọlọ́run ni But God didn't allow. Ẹ ká dúpẹ́ the one who is powerful in our life. Ẹ ká dúpẹ́ the one who keeps us. He says the one who keeps his Israel does not sleep. Neither does he slumber. Let's thank the Lord. The one is our power. Is our is our name. Is our Òun ni Ọlọ́run fún wa. He is our God. Ẹ ká dúpẹ́ fún ohun tó ń ṣe. We for what he is doing. Ọlọ́run ó ṣe. Lord thank you. Mo mọ rírì orí rẹ bàbá. you Ọlọ́run ṣe. Lord thank you. Mo mọ rírì orí rẹ bàbá. what you are doing. Lórí ayé mi. Over my life. Lórí àmọ́ mi. Over the life of my children. Mo rò ó jin. I think of it deeply. jinlẹ̀. I think deeply. Mo dúpẹ́ fún ohun tó ń ṣe. I thank you for what you are doing. Mo tún jẹ́ alágbára fún wa. You that is my power. tún jẹ́ alágbára fún wa. You that is my power. tún jẹ́ ìbí àbówá. You that is my power. Ọmọ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Children of God thank dúpẹ́ lọ́wọ́ Jésù. Jesus. Fún oore ọ̀fẹ́. For the rẹ̀ lórí ayé wa. for his patience over our life. fún sùúrù ọlọ́run lórí ayé wa. for the patience of God over our life. fún sùúrù ọlọ́run lórí ayé wa. for the patience of God over our life. fún orí ọ̀fẹ́ ọlọ́run yìí. for God's grace over our life. Jésù ṣe olùgbà ló ṣe dúpẹ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ lórí ká dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọ̀rọ̀ wa tọ́ pé ó dọ̀pẹ́ lọ. ẹ ká fi gbogbo ìyẹn fún. let's give him all the praise. ẹ ká fi gbogbo ògo yẹn fún. let's give him all the glory. ẹ ká fi gbogbo ọlá yẹn fún. let's give him all the honour. ẹ ká fi gbogbo ìyẹn fún olódùmarè fún tó ń ṣe lọ́wọ́ lọ́wọ́ bó ṣe lọ́wọ́ lọ́wọ́ fóun tó ń ṣe lórí ayé wa lọ́wọ́ fóun tó ń ṣe lórí iṣẹ́ wa lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò ṣeun a fi ìyìn fún ọ a fi ògo fún ọ a fi ọlá fún ọ a fi ìyìn fún ọ a dúpẹ́ fóun tó ń ṣe a dúpẹ́ fóun tó ọlọ́run a fi ìyìn fún ọ ọlọ́run a fi ògo fún ọ fóun tó ń ṣe bàbá fóun tó ń ṣe fóun tó ń ṣe fún ìyìn ayé fún ògo lórí ayé wa fún ọlá rẹ lórí ẹ̀wọ̀ ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ jésù ṣù jésù ṣù jésù ṣù jésù ṣù àyàn láàárọ̀ yìí àyàn láàárọ̀ yìí ó tún jí ìmọ́lẹ̀ alààyè hmm, ọ̀pọ̀lọpọ̀ ní orí bẹ́ẹ̀ hmm, gbà ẹ̀ka dúpẹ́ fún ìmọ́lẹ̀ alààyè tó wá sí hmm, ẹ̀ka dúpẹ́ fún ìmọ́lẹ̀ alààyè tó tún wá sí ẹ̀ka dúpẹ́ fún ìmọ́lẹ̀ alààyè tó tún wá sí olúwa yọ̀ ọ́ tó jí wá sí ìmọ́lẹ̀ àlàyé yàn ọ́ ìtọ́jú wa sí ìmọ́lẹ̀ àlàyé Jésù ṣe o olùgbàlà o ṣe o olùgbàlà o ṣe o yóò à lórúkọ Jésù olúwa wa ẹ kí mo ṣe tọ̀wọ́ bàbá jẹ́ kí n rán àánú rẹ gbà mo ṣe tọ̀wọ́ bàbá. Let me Upon Upon my my life. life. the of ní ara àánú rẹ gbà bàbá pàdé láàyè ẹ kórúkọ Jésù àánú Ọlọ́run kó bá wa pàdé ẹ̀ṣẹ̀ má jò dé nàdúrà mi ẹ̀ṣẹ̀ má stop my prayer. mi ẹ̀ṣẹ̀ má jò dé nàdúrà mi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mi má jò jà mí lóde ẹ kórúkọ Jésù dáadáa wọ ẹ̀jẹ̀ Jésù wí ayé mi lọ́wọ́lọ́wọ́. Clean my life. Ìgbẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Ayé mi padà. Redeem life. Tó máa ṣe. You redeem my life. Ẹ̀jẹ̀ bàbá. Use your blood. Wo ẹ̀jẹ̀ bàbá. Use your blood. Lórí ayé mi. Upon my life. Lórí ayé àwọn ọmọ mi. Upon my life. Lórí iṣẹ́ mi. Upon my business. Lórí ọ̀nà mi. Upon my journey. Wo ẹ̀jẹ̀ bàbá. Think of your blood. Wo ẹ̀jẹ̀ bàbá. Think of your blood. Lórí ilé mi sẹ́. Upon my house. Lórí iṣẹ́ mi. Upon my business. Olúwa wo tẹ̀jẹ̀ rẹ̀. Think of your blood. Fún mi lára lónìí. Heal me today. Olúwa wo tẹ̀jẹ̀ Think of your blood. Fún mi lára lónìí. Upon me today. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ yẹ ká bẹ̀rẹ̀ sí yan ọlọ́run fún ohun tó ṣe ẹ ká dúpẹ́ fún ohun tó ṣe ẹ ká dúpẹ́ fún ọwọ́ rẹ̀ mọ́ ìwà sí ẹ ká dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ olówó ṣeun olówó ṣeun olówó ṣeun olówó ṣeun olówó ṣeun olówó ṣeun. àyà ọba mímọ́ àyà olóore wa àyà olùgbàlà ọba tó ṣàgbára wa. Tumba. gospel. to hear from us. fún ọpẹ́ fún ohun tó di ṣe nínú ayé wa yẹn. ohun tó kọ́ fẹ́ gbọ́ nìyẹn. the first thing he's interested in. ohun tó fẹ́ ká sọ nìyẹn. ohun tó kọ́ fẹ́ ká dúró ká jẹun tó mọ̀re. that is what was. lè gbàtà ẹ lọ́sẹ̀ àwọn tí pé kí ni yóò tí fún mi ṣá. àti mo yẹ ìṣìyanu yẹn. mẹ́kun tọ́lọ̀ nǹkan fẹ́ gbọ́ kọ́ nìyẹn. o tó fẹ́ gbọ́ ni kó olúwa mo dúpẹ́ fún ohun tó ṣe yìí. mo mú ọpẹ́ ìwà fún ọ. ẹ lọ́dọ̀ pé kí ló ṣe ó ṣe bẹ́ẹ̀ nú ayé ayé ni. some people are just living life. ẹ ọba tí ò jẹ́ tí ẹ rí bẹ́ẹ̀. your home is not like that. ọlọ́run mo dúpẹ́ fún tó ṣe. o jẹ́ kí bí ọ̀tá ṣe rò ó. you have not made them. ọ̀tá rojú ẹ̀ lọ. to come to my life. ọlọ́run ni ò fa ìgbà wọ́n ìjọ ọpẹ́ mi rèé bàbá olùpẹ fojú òṣìṣẹ Ọlọ́run mo mú orin rẹ Ọlọ́run mo mú orin rẹ mo mú orin ọ̀fẹ́ tó fún mi mo mọ àánú tí mo rí gbà níwájú ìwọ lọ lọ fún sùúrù rẹ lórí ayé mi dá ọpẹ́ padà fún ọ rèé èyí mo sọ pé o ṣe rèé Jésù gbọ́ ọpẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi wá wá lórúkọ Jésù ọlọ́run èmi ẹlẹ́ṣẹ̀ ń tọ̀ ẹ̀wọ́. Lord, I'm a sinner, I come unto you. Olúwa jẹ́ gbà. Let me receive your grace. Olúwa jẹ́ ká your mercy this morning. Ìwọ àánú ń dè wá. Mercy of the Lord come upon my life. Olúwa fàánú yọjọ́ rẹ̀. Lord, use your best to solve my problem. Olúwa fàánú yọjọ́ rẹ̀. Use your best to solve my problem. Ayé mi dúró àánú. Let mercy. ṣàánú. Lord, have mercy upon me. Ọlọ́run kò kọ Jésù. All upon the name of Jesus. kò ṣàánú. That God should have mercy on me. Very prayer to this morning. Kíkẹ́ ọlọ́run kò ṣàánú. That God should have láàárọ̀. Prayer this kò fi àánú bí ayé rẹ̀. Ẹ Lord, let me run. Lord, let me see your mercy. Olúwaṣà. Lord, have mercy upon me. Èmi ẹlẹ́ṣẹ̀ yìí tọ̀ wá. I am a sinner come to you. Ọlọ́run mo tọ̀ wá. Lord, to you. Jẹ́ ràn. Lord, have mercy. Olúwaṣà. Lord, have mercy. Májòjó tí ó tó agbóhun ẹ̀ gbóhun mi. Lord, hear my voice. Olúwa gbóhun ẹkún mi. Lord, hear my voice. Olúwaṣà. Ànàfọ̀ nígbàdúrà lórúkọ Jésù Kristì olúwa wá tókò tún bèrè fẹ́ ká bèrè fún àná ọlọ́run lẹ́kọ̀ọ́ sí kí mo mà dúà gbà kọ́ kò sí nǹkan gbà pé kò sí nǹkan tó pé gbogbo èèyàn téèyàn nílò ní jẹ́ kò sí pé ọlọ́run ló fún yẹn. there is nothing you have to do except it is being given by God. àánú yẹn mo fẹ́ ká pè fún. is that mercy I now want us to call upon. wọ́n tó ṣàánú àwọn ènìyàn. no mercy that happen. wọ́n ṣàánú ayé mi. God have mercy upon me. wọ́n tó ṣàánú ènìyàn. no mercy that have mercy upon me. have mercy upon me olúwa ṣàánú mi. Lord have mercy upon me. olúwa ṣàánú mi. Lord have mercy upon me. àánú ni o. Lord have mercy. èmi ó ṣàánú fáwọn tó ṣàánú fún. owó akọ̀yìn tó mú lọ́rùn sí. now so we take God thank you God that. èmi ṣàánú fún. have mercy for me. akọ̀yìn tó sọ pé nígbà tí ìjọba ti béèrè question ọlọ́run ọlọ́run gbogbo kò kò kan nípa láti. God does not even mandate you to answer to answer. kò kò kò ẹ̀sùn wọ́n di pé pé bó bá wù ló ṣe lè. it's not responsible for anybody that is. ṣùgbọ́n a lọ wà ní bó ṣe lágbára tó yẹn. as possible as he. ẹ ó tún fẹ́ ràn wá lọ́wọ́. he wants to help us. ṣùgbọ́n lẹ́yìn bá sọ pé àbó ṣe tó wájú ọlọ́run àgbẹ̀ o ò tó kankan. if you no see this how I am before God you are not. ẹ wo gbogbo ìdààmú tó bá jó ògùn. look at how the confusion is going. ọlọ́run sọ ló wà nígbà tó ń dá. tó bá yẹ kí ló wá fẹ́ wá fún ló wà. where were you. ẹ mercy have mercy on me. ìwọ ọlọ́run àánú. you the God of mercy. kí láàánú rẹ gbà. let me receive your mercy. olúwa jẹ́ kí láàánú rẹ gbà. let me receive your mercy. àánú ọlọ́run tọ́ ayé mi wá the mercy of God come upon my life. ọwọ́ àánú tọ́ ayé mi wá. the hand of the Lord come upon my life. ọwọ́ àánú ọlọ́run wá. the hand of the Lord come upon my life. ọwọ́ àánú ọlọ́run tọ́ ayé mi wá. the mercy of the Lord come upon my life. ọwọ́ àánú ọlọ́run wá mi rí lónìí. the mercy of the Lord come upon my life. ìwọ àánú ńlá tí ń tó orí ẹni ṣe. mercy that redeems heads. ìwọ àánú ńlá tó ń tó orí ẹni ṣe. true mercy that redeems heads. wọ́n ayé mi wá lónìí. come upon my life this morning. olúwa ṣàánú fún me ṣàánú olúwa ṣàánú lórí iṣẹ́ olúwa ṣàánú lórí ayé àwọn ọmọ olúwa ṣàánú lórí ilé ẹ pe orúkọ jésù bí kí ọlọ́run kó ṣàánú bí kí ọlọ́run kó ṣàánú jẹ́ ayé mi ránú jẹ́ kí àti ayé mi ránú gbà olúwa jẹ́ kí ránú rẹ gbà olúwa jẹ́ kí ránú rẹ gbà olúwa jẹ́ kí ránú rẹ gbà olúwa jẹ́ kí ránú rẹ gbà olúwa jẹ́ kí lórí ọ̀fẹ́ rẹ gbà olúwa jẹ́ kí ránú rẹ gbà olúwa jẹ́ lórí ọ̀fẹ́ rẹ gbà lórí ayé àwọn ọmọ mi lórí iṣẹ́ mi lórí ilé mi lórí ọ̀nà mi ẹ̀kú orúkọ Jésù wọ àánú Ọlọ́run wọlé tọ̀dọ̀ wa Olúwa ṣàánú fún mi kó fà mí dìde ẹ̀kú orúkọ Olúwa ṣàánú fún mi kó mú ayé mi kó nínú àkókò Olúwa ṣàánú fún mi kí àdúrà mi gbà bí orúkọ Jésù àánú rẹ mo bèrè fún Ọlọ́run sọ́dàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run ṣàánú fún wa Ọlọ́run ṣàánú fún wa Ọlọ́run ṣàánú fún wa wa ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣàánú lórí ilé wa ọlọ́run ṣàánú ayé àwọn èèyàn yìí ọlọ́run ṣàánú lórí iṣẹ́ wọn torí orúkọ Jésù ọlọ́run ṣàánú fún ilé wa ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ní orúkọ jésù ọlọ́run ṣàánú fún mi kí gbogbo ìpolọ́gbọ́ padà wá ọlọ́run ṣàánú fún mi lórúkọ jésù kó bọ́ sí fún mi láyé o ọlọ́run ṣàánú fún mi náà àdúrà láàárọ̀ yìí nínú eléyìí lórúkọ jésù olúwàfàánú wáyé mi olúwàfàánú wọ̀rọ̀ ilé mi olúwàfàánú wọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mi yẹn ọmọlọ́run lanu gbàdúrà ẹ pe orúkọ jésù dáadáa pé kí àánú ọlọ́run kó ṣògo lónìí ní orúkọ jésù lọ́wọ́ olùfisùn tó dájú ẹni ìsùn lọ́wọ́ olùfisùn fún kàtàlì dẹ́sẹ̀ rìbá lọ́wọ́ olùfisùn tó fẹ́ ẹjọ́ rẹ sùn níwájú olúwa ní orúkọ jésù gbogbo olùfisùn tó fẹ́ ẹjọ́ rẹ sùn ẹ pe orúkọ jésù pé kí àánú kó ṣògo olúwa jẹ́ kí àánú ṣògo lórí ọ̀rọ̀ ayé mi lónìí olúwa jẹ́ kí àánú ṣògo lórí ọ̀rọ̀ ayé mi lónìí ọlọ́run lanu gbàdúrà pé jésù ọba tó pèlúgba gbẹgẹ àánú Ọlọ́run kó ṣògo lórí ayé wa lónìí makatole ma sontori ma santelebo labrando sikata labayaba matoko rabatele bagaba ẹkọ orúkọ Jésù àánú Ọlọ́run ṣògo lórí ayé mi bàbá ń forí sí dáadáa Olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ayé mi ìjọra àánú lágbà ayé ọmọ mi ìjọra àánú gbà ayé mi ìjọra àánú gbà ẹ porúkọ jésù màtó robo sóto lè má kàtàlábà rabato lè má kótó rè má sèntèlébó màtó roba zukadébó kóyàbá màtó kó rabato lè má síkèlébó porúkọ jésù dáadáa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 àánú ẹ̀ ló la gbogbo ẹ̀já o àánú ọlọ́run ló la gbogbo ẹ̀já o mo ní àánú ọlọ́run ló la gbogbo ẹ̀já ó yẹ kí ayé náírà àánú gbà kíṣẹ́ ẹ̀ kó bọ́ sí ayé mi kó rà àánú gbà káyé ọmọ mi lórúkọ jésù kó lójú àánú rẹ̀ kó tọ̀ mí wá gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ porúkọ jésù gbogbo tó ti. every power that says no. bẹ́ẹ̀ ṣe gbàdúrà ní sátani náà sọ pé ó ti o. as you are praying devil is also saying no. Hmm, bẹ́ẹ̀ ṣe ń bèrè pé ó ti. as you are praying devil is saying no. torí pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ iná àwọn iṣẹ́ tó máa ṣe kó máa dènà eré. because among his job is for him to block good things. kó máa bà nǹkan jẹ́ ni. is for him to destroy good things. kò sí nǹkan tọ́lọ́ tó fẹ́ ṣe gbogbo ẹ̀ kò sọ sátani fẹ́ ṣe pé ní kó dènà eré ni. nothing eh, eh, enemy wants to do or devil wants to ó bá àjẹ ni kò lè ṣe nǹkan gidi ẹ mọ pé àwọn ọmọ ní à mo ti máa ń sọ fún sọ nípa àwọn àjẹ òyìnbó àjẹ òyìnbó máa fi tí wọ́n ṣe pléènì ni wọ́n òyìnbó náà máa ń jẹ ọmọ ní o. even the the witches in the in the overseas do the same thing like they are like the devils in the Africa. mi some will say they are white witches. kò sí nà tó jọ bẹ́ẹ̀. nothing like that. yọ̀ǹjọ́ mọ́ they both eat. ẹni tó lóun jàjẹ ẹni tó lóun jàjẹ funfun yẹn. someone say it's white. kẹ́lò kẹ́nìkan ṣe. if someone should. n bẹ́ẹ̀ kò ní funfun rẹ̀ náà ẹni yẹn maybe you will not destroy that person with that white beard. Uh, eh, so kò sí nǹkan sátani fẹ́ mú jáde. there is nothing devil wants to do. ìjọ tí ọlọ́run ti lè jáde kúrò lọ́dọ̀ ẹ̀. since God brought in a. ohun tó máa ṣe ohun tó máa ṣe ni ibi. he does evil. so gbogbo ohun tí ọlọ́run dá yẹn. so everything God has created. plane tó ń gùn yẹn. even that plane. mọ́tò tó ń gùn yẹn. even that car. computer, tó ń lò yẹn. even that computer. àtọ̀dọ́ lọ́run gbogbo ẹ̀ ti wá. it comes from God. Mm on every perfect and every good and perfect gift is from God. ó ní gbogbo tó dára wá láti ọ̀dọ̀ lọ. sùfà tó bá ti ṣe orí jáde sùfà tó bá ti jẹ́ ohun rere. so far is good thing òṣùpọ̀ sátani ló wá di pé ó máa ń ya lò ní. but devil oh, do take a eh, do borrow it. ó máa ń ya lò wá di pé ó máa ń ya nǹkan aláṣọ agbábẹ̀ wọlé. he borrows it to come inside. ẹ ẹ porúkọ jésù. all upon the door of gbogbo agba tí máa ń dènà. every power that stops good things. gbogbo agba tó máa ń já mi kulẹ̀ nígbà tí ilé fẹ́ tọ̀ mí wá. every power that also fall me down. gbogbo agba tó máa ń dè mí kulẹ̀ ní ìgbà tí èmi fẹ́ dé. every power that wants to stop my good. gbogbo tó bá di àmì lólè. every power that steals my life. ní ìgbà tí ayọ̀ mi fẹ́ kọ̀tọ̀ mi wà olúwa dójú ti agbára náà bá mi ṣẹ́gun agbára náà bá mi ṣẹ́gun agbára náà bá mi borí ogun yẹn ó yá ó yá ó yá ọlọ́run lánàá gbàdúrà orúkọ jésù orúkọ jésù ní ìgbà tí àkókò ayọ̀ mi fẹ́ dé ní ìgbà tó yẹ kó jẹun ní ìgbà tó yẹ kó lọ kó wá sanlé rè yàtọ̀ ti jẹ láyé àti máa ń yọjú tó máa ń bá tí máa ń dajú délẹ̀ ní orúkọ Jésù wá ṣẹ́gun agbára náà níwájú mi lónìí ní orúkọ Jésù ìkàbà wo ṣàtàyàbà rògbàtúndé kẹnẹlẹ mo tó yàgò somebody pray that prayer pé kí ọ̀rọ̀ ló ṣẹ́gun agbára yẹn agbára tó máa ń jà yẹ ẹni lónìí agbára tó máa ń dojú rẹ nílẹ̀ tí ò jẹ́ kí o lọ ní ní ìgbà tó yẹ kó mú tó rẹ kó láṣẹ ọ láyé ní orúkọ Jésù gbogbo agbára tó ní kàtíkàtí ìgbà tí ògo fẹ́ dé ó yá ó yá yá yá ọlọ́run lánàá gbàdúrà ẹ pé orúkọ jésù gbogbo agbo agbára tó ń yàdúrà tí ń dojú àgbàdé lẹ ní orúkọ jésù gbogbo agbára tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ ẹ kó tẹ̀ bọ̀ ní orúkọ jésù agbára tí ò jẹ́ kí ìbéèrè mi gba ẹ pé orúkọ jésù agbára náà olúwàbọ̀ olúwàbọ̀ olúwàbọ̀ olúwàbọ̀ olúwàbọ̀ olúwàbọ̀ àmọ́ náà ló gbàdúrà gbogbo agbára olùyìnà gbogbo agbára olùdíje ènìyàn gbogbo agbára olùdíje ènìyàn gbogbo májẹ̀mú kí májẹ̀mú gbogbo agbára kágbára tí máa ń dojú ilé lẹ ní orúkọ Jésù ní ìgbà tó yẹ kí eré ja ayé lọ́wọ́ ní ìgbà tó yẹ kí ògbó ayé ní kú jáde ní orúkọ Jésù gbogbo agbára kí àṣeyọrí yẹn fara hàn gbogbo agbára tó fẹ́ kí ògbó yẹn bú jáde ẹ fi orúkọ Jésù ìwà agbára yìí ẹ Olúwa orúkọ Jésù ní ìrìn àjò mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní ìrìn àjò mi lórí àwọn ọmọ ní ìrìn àjò mi lórí ọkọ ní ìrìn àjò mi lórí aya ní ìrìn àjò mi lẹ́nu iṣẹ́ yẹn owó láṣẹ dàbí o ní orúkọ Jésù owó mọ̀jẹ̀mú kí mọ̀jẹ̀mú yẹn ní o tó máa mú ayé ẹni dá sí pàgbó ní orúkọ Jésù mo bá o dúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wá nígbà ẹ máa ra ìgbà padà báwo ni ẹ ṣe máa ràgbà padà. how do we redeem the day. bá a ṣe wà báyìí àràgbà padà ni. we are redeeming the day as we talk as we have now. bó ṣe wà báyìí bá a ṣe wà báyìí sátani tó ti sẹ́ẹ̀tì ìbínú lẹ́nìí. devil already plans some evil. ojoojúmọ́ tẹ láàárọ̀ yóò ti plan fún àwọn kan. this morning you already plan for something. ẹ bá nǹkan ṣe báyìí nǹkan ṣe ṣe báyìí. you already plan for. owó lè mọ́lẹ̀ kẹ́ owó lè mọ́lẹ̀ kẹ́ lè nǹkan parí nǹkan ṣe gbogbo ẹ̀. o tó bẹ̀rẹ̀ kẹ́ máa ra ìgbà padà. so game today. so bí yẹn ṣe ń ra ìgbà padà rèé. and this is how you do the. ẹ ké pè mí. coming èmi ó da yín lórí. I will answer. èmi ó sì fún wọn lágbára. and I will show you my team. tí ẹ kò mọ àyè. you do not know. ẹ kò mọ nǹkan kan. you do not know anything. kíkà pípẹ́ ọlọ́run. but by calling upon you. ọlọ́run máa ń fi àṣírí ayé. God do give us grace. àwọn ọmọ yìí nǹkan rere kò sọ bí tí yẹn bá lálàá pé bí a fẹ́ ṣẹlẹ̀ wọ́n kàn ń fi bí yẹn lè gbàdúrà ni. sometimes when you dream it's not that it wants to happen but God show you show you what is happening. iṣẹ́ fún yàn pé nǹkan ọba ẹ̀kẹ́ kéèpé ọlọ́run mi. but when you are being divine evil things you have to know how to. iṣẹ́ tó bá jí fọ́dọ̀ ẹ̀ tí ò bá dé pé ah, kò látúnṣe o kò gbogbo àkéyàn ah, kú o mi because eh, eh, prophecy must bring a comfort to you ìyá uh, three part that I have to do to you mẹ́ta ló yẹ kó ṣe fún yàn. ìríran gbúdọ̀ ṣe nǹkan mẹ́ta nínú ayé wa. tí prophecy yóò bá ti ṣe mẹ́ta yẹn nínú ayé yẹn. when prophecy fails to those three things. tó o bá ti exalt tó o bá ti mú repentance wá tó o bá ti mú a way out wá um, eh, eh, ẹgbẹ́ ló wá mú ọkẹ́yìn nǹkan mi dìrùn. when prophecy brought fear then it stress again. bó ṣe ra ìgbà papọ̀ ọlọ́run yóò jáde sáré. as you are giving the days the end of the Lord will come upon you. bó ṣe ra ọ̀tá yẹn ti ṣe táàdì ti ṣe ọlọ́run yóò bẹ̀ sí fara. as you are redeeming what you are doing. ọgbọ́n kan tí Jésù sọ. iye wọ Jesus is. ó ní ó ní bíbélì sọ wípé ìdí yìí ni ọmọ ọlọ́run ṣe fara say this is why the uh, the son of the Lord come forth. láti bà gbogbo ohun tí sátani ti ṣe. to destroy the work of the evil. iṣẹ́ yóò dẹ̀ ti dádó ṣe sátani ti ṣiṣẹ́ lọ. and devil is still doing that work. ọlọ́run sì ọlọ́run náà ò tí ì dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró. and God never stopped that work. ó sì ó sì ń bà iṣẹ́ rẹ̀ jẹ́ lọ. he still continue with it. ẹ kú ọlọ́run mo tọ̀ wá ìmọ̀ òkùnkùn. led the evil plan. dàbá òkùnkùn lórí ilé mi. and devil plans. nínú ayé àwọn ọmọ mi. in the life of my children. fún ìrìn àjò mi yìí. in my jẹ́ ó di asán. let it become nothing. jẹ́ ó di asán. let it be turned to nothing. jẹ́ ó di asán. let it turn to nothing. jẹ́ ó di asán. let it be turned to nothing. jẹ́ ó di asán. let it be turned to nothing. jọ́ bàjẹ́. let it be jọ́ dòfò. let it be jọ́ gbàdúrà. orúkọ Jésù. ìgbà bàbá bò kàbá ó ládàdàdàdà. àìsàn ìdá ẹ̀ pọ̀ pọ̀ Jésù. olúwa ọlọ́run alààyè jẹ́ kí ìmọ̀ òkùnkùn àti àbá lórí iṣẹ́ mi kó di asán ní orúkọ Jésù gbogbo ìbá pé kò lè bí o ní orúkọ Jésù tó dídà àníṣe òní lọ́mọ gbẹ́jọ́ òní pé pípẹ́ àwọn tó tún bí gangan tó tún ẹjọ́ òfẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nínú ayé wọn wọn lọ orúkọ Jésù tó ẹjọ́ òfẹ́ kí ìrìn àjò yẹn gbè mí tó fẹ́ kí ògo fara àánú ayé mi ẹ fi orúkọ Jésù olú ọlọ́run aláàyè jẹ́ kí mo òkùnkùn àjàbá òkùnkùn fún ayé mi kó di asán Jésù kò di asán ní orúkọ Jésù kò di asán ní orúkọ Jésù kò di asán nínú ayé àwọn èèyàn yìí ìmọ̀ òkùnkùn àti àbá òkùnkùn fún ayé mi èròǹgbà ọ̀tá lórí mi èròǹgbà ọ̀tá lórí ayé mi lónìí èròǹgbà ọ̀tá lórí iṣẹ́ mi lónìí èròǹgbà ọ̀tá nínú ọ̀nà mi ìwọ àjíǹde ayé ti yè ní orúkọ Jésù bẹ̀rẹ̀ sí sọ di asán mo ní kó ra ìgbà mo ní kó ra ìgbà padà lọ́wọ́ ikú àìtọ́jọ́ yẹn mo ní kó ra ìgbà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ní orúkọ Jésù lọ́wọ́ àmúbọ̀ àtàṣe tìyẹn o wọ́n ní kó ra ìgbà padà ní orúkọ Olúwa lónìí mo ra ìgbà yé mi padà làpẹ̀tọ́lì ní kó bradagala mo ra ìgbà padà pàdé ẹ̀jẹ̀ Jésù lè parọ́ so tó lè má kàlà pé ìbànújẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ wọlé inú ọdún yìí lè parọ́ sàdá gbọ́dọ̀ sunkún lóde ẹnikẹ́ni lè parọ́ so ayọ̀ wa gbọ́dọ̀ bàjẹ́ oyá oyá oyá mo ní kó ra ìgbà padà nípa agbára jíǹde ọlọ́run lè pàtó ní ma sí nítorí ma sẹ́ńtẹ̀lẹ́wọ̀n làpàrọ̀ sọ̀ntó ní mashandelebo mẹtọlẹ mẹkúndàlímà ansàtẹ gbọdọ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa lórúkọ Jésù látọ̀tọ̀ ìwáyé mi tẹ̀síwájú ìfẹ́ kó sọ tàṣetàṣe kó sọ gbogbo tó fi bọ́ sọ̀rọ̀ kó dá sálọ́nì gbogbo tí ayé fi báyé ẹ sọ̀rọ̀ kó di asán. every incantation against my life should be found to God. ọ̀pọ̀lọpọ̀ ó kò sí nǹkan táyé òfin báyé ẹni sọ̀rọ̀. there is nothing they don't use against one another. ẹlòmíì lójú àlá ni. even in some in our ẹlòmíì lójú ìran ni. some are ẹlòmíì lójú korojú ni. some are in dream olójúkorojú wọn ti sọ̀rọ̀ sẹ́yìn lómi ìlàyé wọn kàn fi sọ̀rọ̀ sáyé ẹ̀ kó di àṣẹ tó bá ní àṣẹ lónìí èmi lónìí bóyá tẹ̀síwájú èmi lónìí bóyá bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú bẹ̀rẹ̀ sí lọ síwájú bẹ̀rẹ̀ sí lọ síwájú wáyé àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú fún orere fún ayọ̀ ńlá fún ìbùkún fún ògo ẹ̀pọ̀ orúkọ Jésù pé ká ayẹyẹ lónìí kó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ní orúkọ Jésù àríwájú ni mí o mi ìwúlọ rẹ̀ yìí yá lórúkọ Jésù kí ibẹ̀ sí pọ̀ sí ní gbogbo rẹ ní ó yá pàṣẹ pàṣẹ pàṣẹ pàṣẹ pàṣẹ pàṣẹ ọmọ aláṣẹ ni ọ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ kí ayé rẹ kó bẹ̀ sí tẹ̀síwájú ayé ọmọ rẹ kó bẹ̀ sí tẹ̀síwájú ògùn ayé rẹ ní orúkọ Jésù kó bẹ̀ sí tẹ̀síwájú lórí iṣẹ́ tẹ̀síwájú mi gbúdọ̀ rẹ̀ yìí máa ní orúkọ Jésù ó yẹ sọ fún Ọlọ́run alààyè ayé mi ògùdọ̀ rẹ̀ yìí ayé ọmọ mi ògùdọ̀ rẹ̀ yìí iṣẹ́ mi ògùdọ̀ rẹ̀ yìí ní orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run mo tẹ̀síwájú ní oríire o mo pọ̀ sínú rere o ní orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run alààyè pé ayé yín lónìí kó bẹ̀ sí tẹ̀síwájú ayé ọmọ yín lónìí kó bẹ̀ sí tẹ̀síwájú ní orúkọ Jésù ayé mi kò ní sáyà wáyé ní kárí mi kárí mi sí ra gbúà dùà ní orúkọ Jésù Kristi olúwa wa bẹ́ẹ̀ kó orúkọ Jésù olúwa Ọlọ́run alààyè níta ayé ti rò mẹ́fẹ́. Here ibi tó ti rò ó where they have thought and been faithful. God come forth and show Himself. kò yẹ pé wọ́n ti rò Sarah pin. they have thought that Sarah could not. Sarah pin náà ti rò ra ẹ̀ pin. and she never thought she could. àdẹ kò ní rò ra ẹ̀ pin ló sọ pé gbé uh, gé fún dádì. that was when Sarah advised to give uh, her husband wife. kò ní rò ra ẹ̀ pin ni. because she has thought of it lè ṣe máa wọn ò lè rí bímọ. she has thought that nothing good can come forth from her. oró rẹ̀ pin ni o. she has thought of nothing. olúwarò rẹ̀ pàpà kò sí pọ́ńbẹ́ ọlọ́run ṣùgbọ́n oró rẹ̀ pin ni. because he has thought of evil for mélòó mélòó bí táyé ti wò ó. how much more we have thought. péjú òpó àbáwò ló fẹ́ fẹ́ fẹ́ ṣe. you have seen that there is no way to do it. ẹ pé orúkọ Jésù. call upon the name of Jesus. níbi tí ayé ti wò mí pé. where people have thought evil against me. níbi tí ìgbà year the time and season does not want to allow you. ibi tí ìgbà àti àkókò tí o ti fẹ́ gbà. where time and season does not want to allow you. owó ọjọ́ orí ògbà tó ti wà ń bẹ̀. you are looking at your age. owó ògbà tó ti ń ṣiṣẹ́ látijọ́ yẹn. you are looking at your age. wọ́n ń wo pé àyè ìgbà mo ti ṣe ìgbà tó wá pẹ́pẹ́ láàbáyé ní kíní tiwa tó lè ṣẹlẹ̀ ẹ kú orúkọ jésù níbi tí ayé ti rò mí pin níbi tí ìgbà tí àkókò ti gbà mí láyé olúwa ti ràn lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ lórílẹ̀‐èdè ràn mí lọ́wọ́ yóò ràn mí ràn mí lọ́wọ́ níbi tí ìgbà tí àkókò ti ní gbà mí láyé olúwa dìde fún ìrànlọ́wọ́ mi wọ́n ní ìrànlọ́wọ́ mi wọ́n ní olùgbèjà mi ó yọ ọlọ́run sọ́dà gbà orúkọ jésù ó yá ó yá ó yá ó yá ó yá ó dán kí ọ̀rọ̀ rẹ dayọ̀ sẹ́ o ó d olùkọ́ orí tiẹ̀ mú sẹ́ ní orúkọ Jésù níbi tí ayé ti rò mẹ́pin níbi tí ọ̀tá ti rò mí pé kàkà olórí kàtàkì ọ̀hún tó kàn án lè jẹ́ olórí kan jáde Násárẹ́tì bí màkóòlì màkú sàdá gàbàgàbà ó ní tàbí sọ pé sáwà lè fún ọmọ lọ́tọ́ lè fún olè fún ọmọ adúláyé ní kábàárù kàtàlì mẹsẹ̀ndìá ọmọ náà lanu gbàdúrà ẹ̀pọ̀ orúkọ Jésù níbi tí ayé ti rò mí pẹ́ níbi tí ìgbà àti àkókò ti fẹ́ gbà mí láyè Olúwa dìde o ti ṣe látijọ́ yẹn ní kábàárù o ti wà lórílẹ̀‐èdè látijọ́ yẹn o o ti wà nílé ọkọ látijọ́ yẹn o ní o ti dààmú lórí àwọn ọmọ látijọ́ yẹn o o ní orúkọ jésù olúwa dìde fún àlọ́wọ́ mi ìwọ ọlọ́run lórúkọ jésù ó dán kí ìkorò kó padà wá o ní orúkọ tó jẹ́ kó túmọ̀ ti sọnù kó padà wá ní orúkọ jésù olúwa dìde ó dán kí ìmúṣẹ ògo dé ní orúkọ jésù ó dán kí ìmúṣẹ ògo dé ní orúkọ jésù ó dán kí ìmúṣẹ ògo dé makatatatatatatatata malokatolimazototolimakapayawo abrendo siketelewo amalanlano gbàdúrà. Orúkọ Jésù ó yá yá gbàdúrà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa ìgbà yá ní olódù. thank God. Olúwa fún mi ní ìsinmi. God give me peace. Mo ṣe ń kọrin yẹn. As I was singing. Ó ní pé ẹni ẹ ró ìró. I saw that person tying wrapper. Ṣùgbọ́n ìró yẹn kò ń ṣe ìró oró máyà ni. But that wrapper was tied to that song. Ṣùgbọ́n bí ṣe oró máyà yẹn. As he she. Ó wá gbé igi sórí. He now put tree. Ó gbé igi sórí. He now carry bunch of tree. Oró ìró máyà. He tied wrapper. Ṣùgbọ́n ó tún gbé igi sórí. He now carry bunches of tree pe orúkọ Jésù. now call upon the name of the Lord. aṣọ àṣírí bò mí. Lord cover me with your blood. Bá mi sọ ẹrù owó ayé mi kalẹ̀. Pull down every load of my life. Ọlọ́run aṣọ àṣírí bò mí. Lord cover my life. Ọlọ́run aṣọ àṣírí bò mí. Cover my life with love. Kó wá gbé ẹrù ayé mi kalẹ̀. And pull down every every load of my life. Olúwa aṣọ àṣírí bò mí. Lord cover my life with your spirit. Kó wá sọ ẹrù ayé mi kalẹ̀. And pull down every every load of my life. Ogun tó ń bá ọ kiri tó ń gbé kiri. Everything you are carrying about. Ohun fẹ́ tó fẹ́ tó fẹ́ dà bí ètìjú. Everything I want to be like shame. Ohun fẹ́ bí àgàn lórí ayé mi. Everything I want want to be like. Ọlọ́run alààyè. Name of the Lord. Ọlọ́run dájú àṣírí bò mí. God oh, cover me with your Bá mi sọ ewu ayé mi kalẹ̀. Pull down every load. Ohun tí ayé mi ń gbé kiri. Everything my life is carrying. Ohun tí mò ń bá kiri lórí ọmọ. Ohun tí mò ń bá kiri lórí iṣẹ́. Ohun tí mò ń bá kiri lórí ara mi. Ọlọ́run dá sí Mo fọ̀rọ̀ mi lọ ni. Ọlọ́run mo fi ọ̀rọ̀ ayé mi lọ. Ọlọ́run mo fọ̀rọ̀ ọmọ mi lọ. Abániṣe lọ. Wọ́n lábàá lórí ogun fi lọ. Wọ́n lábàá lórí ogun fi lọ. Ìwọ almoçar tọ̀ wá ìwọ ni mo gé pè ìwọ ni bá mi ra ìgbà yìí padà wá ìwọ ni bá mi ṣe ìyanu ayé mi ìwọ ni mo wá ayé ìgbò lórí ọ̀rọ̀ mi ìwọ ni mo gbé ní tó pé ọmọ sọ́dà lúwa orúkọ ìkàbàbọ̀ sandori ọ̀gọ́bìlẹ̀ kìsìtìrì tàlẹ̀ kìsìtìrì tàlẹ̀ wáyé mi kúndà bá kúndà kìsìtìrì tàlẹ̀ kìsìtìrì tàlẹ̀ lè brando sí tẹ́lẹ̀ bọ̀ kàmpẹ́lẹ̀ bọ̀ lè brando sí. Shinteleba Kandelo Kosaiba. Lórúkọ Jésù ìsinmi ọ̀run kò fara. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù sí Olúwa wá. Ẹ bá gbọ́ ohun tí mo gbọ́. Ọlọ́run ó fún ọ ní ìsinmi. Hmm. Olúwa yóò fún ọ ní ìsinmi yẹn. Gbogbo ìsinmi tó ń wá kiri peace of mind you are looking for. lórúkọ jésù lọ́wọ́ ọ̀run ló wà. it is within the heart. ó sì ṣe ìpèrè òun ó fún ọ. and he has promised. bóyá láti ṣiṣẹ́ lọ ìfẹ́ lè ṣe kó fara now may you get it ló lábẹ́ ohun tẹ́ ti ń dààmú. every other circumstance. lórúkọ jésù ó yẹ gba ìsinmi yẹn. amen. kẹ má ṣe rí ogun yẹn mọ́. amen. kẹ má ṣe rí ìdààmú yẹn mọ́. amen. gbogbo kẹ má ṣe rí ogun yẹn mọ́. amen. kẹ má ṣe rí ìdààmú yẹn mọ́. amen. kẹ má ṣe rí ogun yẹn mọ́. amen. kẹ má ṣe rí ìdààmú yẹn mọ́. amen. gbogbo iṣẹ́ ọkàn tí ń pò lóde ọlọ́run kò yanjú rẹ̀. amen. gbogbo iṣẹ́ ìrú ti wá ló sálọ. amen lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ lórúkọ jésù ẹ̀rù kó sá lọ àdúrà lórúkọ jésù sọ lọ mo rí pé méjì. I saw two people ṣùgbọ́n èyí méjì yẹn. but these two people. wọ́n kọ ẹ̀yìn síra wọn. they turn their back to the against themselves. Hmm, wọ́n ẹ̀yìn wọn kọ síra wọn. they turn their back against themselves. Hmm, mi ò mọ ibi tó ti ń I don't know. mi ò sì mọ ibi tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n èyàn méjì tó kọ ẹ̀yìn síra wọn but for these two people. they hmm. turn their back against themselves. lórúkọ Jésù omi tí ìbínú tàbí ìjà ti wà. everywhere there is confusion occur. ọlọ́run ojú God put an end to it gbogbo alágbàtú tí wà ń bínú sí ìwọ. every powerful man that is not fighting against you. tó bínú sí ayé rẹ pé àníṣẹ́gbà kó that is jù ú. against your life. ẹ̀mí máa kó kọlù ú. may the holy spirit come against you. owó tó yẹ kí wọ́n náà ṣe láti mú kọ́lọ́run kó ràn ọ́ lọ́wọ́. may God help you in the name of Jesus. gbogbo ohun tó kẹyìn lórúkọ jí kọ́lọ́run kó yanjú ẹ̀. amen. ẹ̀mí máa kó yanjú ẹ̀ lọ́wọ́. amen ẹ̀mí ọlọ́run kò yàn olúwa kó dá sí ọ̀rọ̀ náà ẹ kó orúkọ jésù ibi tán ti fẹ́ sọ̀rọ̀ lórí ayé mi. where they are talking against my life. níbi tán ti fẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ mi. wherever they want to have conversation against my life. níbi tán ti fẹ́ sọ̀rọ̀ lórí ìdáwọ́lé mi. whenever they have conversation against my life. olúwa lẹ́tọ̀ fọ ohun rẹ̀ jáde. father let them speak good for me. olúwa ibi tán ti fẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́. whenever they are discussing about. ìwọ tó apply yẹn o. maybe you apply. ìwọ tó ń béèrè fún kankan. maybe you are for something. tó kọ́ tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. whenever they want to make. olúwa jẹ́ kán fún kan for the journey. Make them speak good. Olúwa mú ayọ̀ jáde fún mi bẹ̀. Bring joy for them. Olúwa mú ayọ̀ jáde fún mi bẹ̀. Bring joy for me from there. Olúwa mú àṣeyọrí jáde fún mi bẹ̀. Success for me. Bí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ lórí ayé. Wherever they want to talk good. Ibi tó fẹ́ sọ̀rọ̀ lórí ayé àwọn ọmọ mi. Níbi kíbi tó fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi. Olúwa jẹ́ kan fọ orin jáde. Olúwa jẹ́ kan fọ orin jáde. Ó yẹ sọ́dà wá. Orúkọ Jésù. Ìkàbàbọ̀ sọ̀tọ̀ ni màá kó bìlẹ̀ kó sàtẹ̀. Níbi kíbi tó fẹ́ sọ̀rọ̀ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi, lórí ìdáwọ́lé mi. Olúwa wà jẹ́ kó fọ orin jáde abọ́lọ́lá ló gbàdúrà pé orúkọ Jésù olùwàjẹ́ kó fọ orin nínú ọdún ìkọ́ni tó parí ní orúkọ Jésù olùwàjẹ́ kó fọ orin jáde olùwàjẹ́ kó fọ orin jáde lẹ́nu iṣẹ́ mi tó fẹ́ sọ̀rọ̀ lórí ayé mi lẹ́nu àwọn ẹlẹ́mi tó fẹ́ sọ̀rọ̀ lórí mi lónìí ní orúkọ Jésù orin já fọ̀ jáde ní orúkọ Jésù orin já jáde gbúà gbúà lórúkọ Jésù Kristi olúwa wa gbàdúrà òní dẹni àfiré. Balaam àti Balaki oníkó aṣépè fún ọmọ Israẹli. Balak and Balak was called, was called to curse the people of Israel. Ṣùgbọ́n Ọlọ́run gba ohun ẹ̀ mú. But God handled his voice. Instead kó bẹ̀rẹ̀ sí sínú jẹ́ kó máa ṣépè fún wọn. Instead of him to curse them. Ohun tó ń sọ jáde ló wá ń fọ eré jáde ni. He was not speaking ah, good for them. Ìyẹn sọ pé ah òun òun òun òun òun òun òun bùkún wọn ni òun súre fún wọn ni. Now say your best to cause them. Torí Ọlọ́run Ọlọ́run ohùn ẹ̀ mú. God God assist his voice. Eh, Ọlọ́run gbọ́ ohùn ẹ̀ mú. God assist his voice. Lórúkọ Jésù. Ó ní ibi kẹ́mi tó ti ń sọ̀rọ̀ nípa ayé rẹ̀. Whenever they are talking. Ibi tó ti fẹ́ fọ òun nípa tiẹ̀. Whenever they are speaking. Ní orúkọ Jésù ní ká fọ èrè jáde. Amen. Mo ní ká fọ ìbùkún jáde. Amen. Mo ní ká fọ àṣírí jáde. Amen. O ò ní di ẹni àfẹ́rẹ́. Amen. O ò ní di ẹni àfẹ́rẹ́. Amen. Lórúkọ Jésù tọmọtọmọ ò ní dẹni àfiré ò ní dẹni àfikún bó ṣe ra ìyàpadà lónìí ọlọ́run kò gbọ́. mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín máa fojú wẹ́ ẹlòmíín kó máa tó mọ ẹlòmíín tó bá jí làárọ̀ mọ́ ẹnìkan bá jí làárọ̀ akọ́yìn akọmu obi amuse kini kasa da kini yẹ gbagbagba hallelujah. I know some people that do form of prayer through kolanut. àkọ́kọ́ mm, ṣe kata mi akoto jáde nlé ẹlòmíì yóò ní nǹkan tí ó tọ́ la tó tọ́ gbogbo ẹ̀ wọ́n máa wá ẹgbẹ́ kọkọ wà níyàn ta má bàa fa ara rẹ wọ́n yàn. you not compare yourself with anybody. ẹlòmíì tó bá ti mọ ẹwọ ìyàwó ẹ lọ o máa tó ń ṣe o ẹlòmíì tó bá ti mọ ẹwọ yàrá. okay some people are not taking you to their secret place you don't know what they are doing. bẹ́ẹ̀ni bó o ṣe ra ìgbà padà lónìí. àṣàfihàn Today today. Lórúkọ Jésù àdúrà rẹ kó gbà. Amen. Bó ṣe ra ìgbà padà lónìí. As you have redeemed day today. Lórúkọ Jésù gbogbo ibi kó fẹ́ dà. Amen. Gbogbo ibi lórí ọmọ kó fẹ́ dà. Amen. O ti fi o ti o ti sá sínú àpáta tó ju àpáta lọ. Ètí ìkàbàdò ètò ètò ju gbogbo ètò tó tó tó tó tó tó lágbára àpáta ńlá ibi ìsádi ibi tó sásí lónìí lórúkọ Jésù ló kó gbà ẹ́ olórí ẹ sọ pé àpáta ìráyè àpáta ìráyè owó lẹ́yìn mo gbà rẹ̀ ah, àpáta. exalt you today. Ọlọ́run yóò gbé iṣẹ́ rẹ dìde. God will exalt your job. Ọlọ́run yóò gbé ọ dìde. God will exalt you. Ọlọ́run yóò gbé iṣẹ́ rẹ dìde. God will exalt your job. Ọlọ́run yóò gbé ọ dìde. God will exalt you. Ọlọ́run yóò gbé iṣẹ́ rẹ dìde. God will exalt your job ọlọ́run yóò gbé dìde ọlọ́run yóò gbé iṣẹ́ rẹ ọlọ́run yóò gbé ọ̀nà rẹ dìde òjò yóò rọ̀ sórí rẹ òjò àánú yóò rọ̀ sórí rẹ òjò àánú yóò rọ̀ sórí rẹ òjò àánú yìí yóò rọ̀ sórí rẹ wọn náà sì mọ̀ pé òjò àánú yẹn rọ̀ wọn náà ó sì tẹ ó jẹ́ ẹ̀rín pé òjò àánú yẹn rọ̀ òjò àánú yóò rọ̀ sórí rẹ òjò àánú ńlá yóò rọ̀ sórí rẹ wọn náà yóò di ẹlẹ́rìí yẹn ní òjò àánú rọ̀ ìwọ náà yóò di ẹlẹ́rìí yẹn pé òjò àná rọ̀ òjò àná rọ̀ sí ọ̀nà rẹ gbogbo bẹ́ẹ̀ náà sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ kó orúkọ Jésù kí n tó ṣe orí ọ̀fẹ́ ọlọ́run yí ọdún ìṣẹ́lẹ̀ parí. as this year is coming to an end. àtọ́dún tó pọ̀. and next year. má jẹ́ rí ìbànújẹ́ kankan. any evil sátani kò dún fẹ́ parí afẹ́ rap up iṣẹ́ náà kó náà finish yẹ tó ṣe. devil will want to round up rap up. Eh, bó ṣe fẹ́ ra a náà fẹ́ rap up iṣẹ́. he wants to round up. abẹ́ gbẹ ẹ̀dọ́rùn ìdásọ pé oh, ah, ah, what minus you and minus your family. olúwa bó ṣe lọ́dún yìí ṣe fẹ́ parí o. as this year is coming to an end. má jẹ́ rí ìbànújẹ́ kankan. don't let him witness it. ìbànújẹ́ má jẹ́ wọlé bọ̀ mi. you must come near me. olú lọ wọlé you are the one that keep me. ó you keep me with my house. ó pa mi mọ́ tọkọ. keep me with my children. mi gbọ́dọ̀ rí ìbànújẹ́. I have not seen rice mi lọ́dún ìwúdọ̀ kan. my rice was not ah, satisfied. sátani wọn bó ṣe bàjẹ́ ó wá pẹ́ tó jẹun ó wá pẹ́ tí ó jẹun. now left for it to eat. tó ah, ah, ṣe jẹ ni mo sọ fún ọmọ ní arábìnrin kan wọn ní àwọn márèjì wọn lọ wọn ti ṣe márèjì tán wọn lọ sí reception ni àtọkọ àti ìyàwó ló wá kì í sojú ọ̀nà ló wá pẹ́ tí ó jẹ ẹ̀ta ló fẹ́ jẹ hallelujah ó wá pẹ́ tí ó gbé ráìsì sẹ́nu gbogbo ẹ bàjẹ́ ni ayọ̀ rẹ ò ní bàjẹ́. not be destroyed. not be yóò àbò dájú. your Àfijẹ́ tó ṣe àpáta wa. Ó dọ̀ kí ọ̀rọ̀ wa kó da ẹ̀yọ̀ nínú ọdún. Ó dọ̀ kí ọ̀rọ̀ wa kó da ẹ̀yọ̀ nínú ọdún yìí. Ó dọ̀ kó ṣe nínú ọdún yìí. Bí ọdún yìí tẹ kó kù tó pẹ́. Ìbànújẹ́ kékeré kà lé orí. Ó jìnà ló lé wa. Ó jìnà ló lé wa. Ó jìnà ló lé wa. Gbogbo àkọsílẹ̀ nínú ọdún yìí. Lórúkọ Jésù Ọlọ́run parẹ́. Ó fẹ́ wọ́n sọ pé nineteen kìíní kan wọ́n bá fi parí ọdún tó kù síbẹ̀ gbogbo ẹ gbogbo àkọọ́lẹ̀ ní ọdún yìí bẹ́ẹ̀ ọ̀run parẹ́ lórúkọ jésù òpin rẹ̀ ò jẹ́ ní ọdún yìí òpin rẹ̀ ò jẹ́ ní ọdún yìí òpin rẹ̀ ò jẹ́ ní ọdún yìí òpin rẹ̀ ò jẹ́ ní ọdún yìí òpin ọmọ ò jẹ́ ní ọdún yìí òpin aya ò jẹ́ ní ọdún yìí òpin bàbá ò jẹ́ ní ọdún yìí òpin ìyá Jésù àbò dájú. Àbò dájú. Ọlọ́run máa ń fi ẹ̀mí kún ẹ, ó máa ń ra ó máa ń fi ẹ̀mí kún ó máa ń fi ẹ̀mí kún ẹ̀mí. God adds years to years. ṣùgbọ́n ló sọ fún Hezekiah pé yóò kú. God told Hezekiah to go to that. pé kó palẹ̀ irin rẹ̀ mọ́ nígbà tó ṣáàṣì. just be prepared. ṣùgbọ́n Ọlọ́run náà tí wọ́n sọ pé òun tó fọjọ́ kọ ọjọ́ ẹ̀. God will reverse it. ta ló fẹ́ mú Ọlọ́run sí. who can charge God. tọ́lá bàtà kó òun fọjọ́ kọ ọjọ́ ẹ̀. if God had to. ta ló fẹ́ mú Ọlọ́run sí. ta ló wá mú Ọlọ́run fún Hezekiah. who now charge God. Ọlọ́run tún fi fifteen years yìí lọ. hallelujah. ó tún ó tún live fifteen years. and he was lived for he lived for fifteen years tún béèrè ohun tó tún ju tó tún béèrè tó lágbára ó tún lé kí ọjọ́ kéde padà sẹ́yìn. and even if bad day. ẹ ó ní kó ó ní tó máa ṣe kó tẹ̀síwájú wọn á tàbí ó ní kó kó lè kó kí á wákàtí padà hallelujah ẹ ó kó gbà sẹ́yìn ọlọ́run sì ah, ọlọ́run sì gbọ́ bẹ́ẹ̀ ọba tó fi ọjọ́ kún ọjọ́ ẹ sí káyà ah, gbogbo ibi gbogbo ibi gbogbo ibi ọ̀tá níwájú wa lónìí nínú ẹbí nínú ìdílé lórúkọ ọ̀run yí dànù gbogbo alágbà tó rò lórúkọ Jésù kò fẹ́rí gbé alágbà tó gbèrò rẹ̀ lórúkọ kò fẹ́rí gbé ayọ̀ rẹ̀ ò ní bàjẹ́ ráìsì rẹ̀ ò ní dànù ayọ̀ rẹ̀ ò ní bàjẹ́ mo ráìsì rẹ̀ ò ní dànù ayọ̀ rẹ̀ ò ní bàjẹ́ ráìsì rẹ̀ ò ní yí dànù ayọ̀ rẹ̀ ò ní bàjẹ́ ráìsì rẹ̀ ò ní yí dànù lórúkọ ò ní jẹ́nu ìbànújẹ́ ò ní jẹ́nu ìbànújẹ́ mo ò ò ní jẹ́nu ìbànújẹ́ àwọn oúnjẹ kan wà pé ṣáà jẹ máa jẹ ṣáà yóò ra agbésẹ́ nu náà náà torí náà nípa rẹ̀ lórúkọ Jésù ò ní jẹ́nu lórúkọ Jésù ò ní jẹ́nu gbogbo ipò tó yẹ kẹ́ wà láyé lórúkọ Jésù oníkọ́ lọ́rùn kó lọ bẹ̀ owó tẹ́tí ń béèrè pé àìwọ ah, Ọlọ́run mo ti mọ̀ ń lórúkọ Jésù mọ́tà ẹ porúkọ jésù lásìlẹ̀ sọ fún ọ̀run ìbéèrè mi kò fara lórúkọ jésù ìbéèrè mi kò fara owó tí mo ti bẹ̀rẹ̀ lórúkọ jésù náà mo pè jáde ni ìwọ gbọ́n yẹn mo pè ọmọ yẹn jáde o ìwọ àṣeyọrí yẹn mo pè jáde ìwọ ògbó yẹn mo pè jáde kọ́ni God ọlọ́run pè jẹ jáde ojú òsì ọlọ́run pè jáde mo pè jáde mo pè jáde mo pè jáde mo pè jáde mo pè jáde mo pè jáde mo pè jáde ó yẹ wọlé tọ̀ mi wá ẹ wọlé wá ẹ wọlé tọ̀ ayé mi wá ìbùkún yẹ kó wọlé tọ̀ iṣẹ́ rẹ wá ó yẹ kó wọlé tọ̀ ayé rẹ wá òjò àná Kombe resada waile magombe kusudi kutoli bekasaida waile mikundo ikshinde bekasaida waile mikundo bakatani bakada lambda bakombe kusudi koribe koribe bua tua lórúkọ Jésù Kristi Olúwa wa òjò ìtura tó máa ń mú irúgbìn dàgbà tẹ́lẹ̀ ìtura wa dé bá yéèyàn oníkóró láti ṣe òjò tó máa ń mú irúgbìn dàgbà tó wá máa mú ìtura balẹ̀ tójò bá rọ̀ ó máa ń mú ìtura rẹ̀ ni lórúkọ Jésù òjò ọ̀run kó rọ̀ sórí rẹ o ìtura kó dé bọ̀ bẹ́ẹ̀ ló sì rí láì lórúkọ Kristi Olúwa wa àmín àmín o ó yẹ pé ó ń tẹ fẹ́ lọ́wọ́ lọ ẹ sọ ń tẹ fẹ́ agbá Ọlọ́run yìí ká Jésù yìí lágbára sọmọ ni tàbí ọkọ ẹ ò dúró tì mí ẹbẹ̀rù tó yẹ ó ń bẹ lẹ́yìn mi o àjíǹde àti èè ó mẹ́lẹ̀ ilẹ̀ lẹ́yìn tó fẹ́ ọlọ́run tó lọ́run ṣíbú àwọn ẹ̀ṣẹ̀ wọn. olúwa ṣe bẹ́ẹ̀ ìran ayọ̀ kó ṣẹnu ayé yín o ọwọ́ ẹ kó tẹ ọtẹ ń fẹ́ ìwòsàn ẹ kó ṣẹlẹ̀ inú yín kó dùn ojú yín ò ní rí bi bẹ́ẹ̀ ṣe bèè kó akóṣe bẹ́ẹ̀ fún yín olúwa kò dán o gbogbo ẹni tó dúró tì ọ́ gbogbo ẹni tó bí o ṣe ń gbàdúrà gbogbo ohun tó dúró tì ọ́ kó kúrò ohun tó ṣe tọ́lọ́run kó kúrò lẹ́nu yẹn gbogbo ohun tó dúró tì ọ́ áńgẹ́lì olúwa kó lé wọn dànù áńgẹ́lì olúwa kó gba ipò yẹn áńgẹ́lì olórí ọ̀fẹ́ kó gba ipò yẹn ọwọ́ àánú kó kàn yín ọwọ́ òkú kó kàn yín kẹ́ra àánú gbà orí ọ̀fẹ́ ọlọ́run kó dájú o kẹ́ra àṣeyọrí ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ láṣìírí fún yín lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àlùkò jésù olúwa kò yọ omi ẹ̀ṣẹ̀ wa agbọ ọlọ́run ohun ìwòsàn wa gbogbo ẹni tó wọ́n ma ẹ̀rọ ọmọ bí o gbogbo tẹ nílò láti báláyé kọ́lọ́run kò fún ọ ọkọ ni aya ni ẹ̀rí gbà lórúkọ ìwòsàn náà àgọ́ ara ni ẹ gbà lórúkọ jésù kẹrẹ ọmọ yín gbélé ojú òní tì í bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù Kristi olúwa wa àmín ọlọ́run mo gbàdúrà fún orílẹ̀ nàìjíríà ayọ̀ wa ò ní bàjẹ́ orílẹ̀ nàìjíríà dọwọ́ rẹ ayọ̀ wa bàjẹ́ wọ ọlọ́run afúnlédìí ẹ lọ́wọ́ lórúkọ jésù lọ kọjá lórílẹ̀‐èdè yẹn jẹ́ ká láàánú gbà pa gbogbo ẹbí wa mọ́ pa gbogbo ilé wa mọ́ pa gbogbo ọ̀rẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí ìròyìn ayọ̀ ni ó jẹ́ láì lórúkọ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù thank you for being here àpẹẹrẹ àdúrà tẹ̀síwájú ní monday nítorí àtisọ and also thank you very much I see that brother that brother the God bless you kọ́lọ́run kó bùkún yín kọ́lọ́run kó gbé yín even though I don't say call you no I just want to say thank you for being there the Lord your God will do great things in your life ìwòkọ́ ọlọ́run yóò jẹ́ ti yín ní gbogbo ọ̀nà àdúrà yín yóò gbà orí ọ̀fẹ́ Jésù Olúwa ẹ̀mọ̀tì ọlọ́run ohun tí Olúwa fún ọ lórúkọ Jésù kò farahàn ohun tọ́lọ́run yanjú nù àdúrà ilé àárọ̀ yìí kò di mímà ilé yìí kò fún eré o ayọ̀ kò tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín lórúkọ jésù thank you god bless you thank you for being here god bless you thank you.